شهر رمضان الذي أنزل فيه القرآن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد نيتي يتوقف الله سبحانه وتعالى أشياء صلاة فوى النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي كأبدي دي كل ما جايك أتيانو فبقوا أبن لاي كصلاتنا مباورة إلى النبي أتيان وصحابة أتوقع وتمبات ليلة نوتش الله محمد صلى الله عليه وسلم كتيو في fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama ní ìtẹ̀síwájú lórí àlàyé tí tí a ti ń ṣe lọ láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn òun náà ni alámọ̀rí nípa al-imanu bil-qadar òun náà ni ká ní ìgbàgbọ́ nípa ń tá ń pè ní al-qadar nípa tí ń jẹ́ kádàrá ká gba kádàrá wa gbọ́ bí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala bó ti fẹ́ ká ní ìgbàgbọ́ sí ká dúó ti kádàrá kálébà ní ìfọ̀kànbalẹ̀ nínú alámàrí wa kó bá sí hílà hílo nínú ọ̀rọ̀ wa má ńgbàta bá ti mọ̀ pé iná kọlákùnakúnlá ṣe in ìkọdàr ọlọ́wọ́lá subhanahu wa ta'ala gbogbo nǹkan pẹ̀lú kọdàr ni so ta bá ti wá nígbàgbọ́ sí àyà ibẹ̀ yóò lè jẹ́ gbogbo tí bá ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé a lè máa ọba ti kádàrà rẹ̀ bí ọlọ́run ọba ti fẹ́ kó òun ẹ̀rí náà wà lámọ̀ríta gbọ́dọ̀ gbọ́yé pẹ̀lú ọ̀rọ̀ kọ́dàrà ó ní kí àwọn èèyàn mọ́ sọ́ngbà ipi ẹ kọ́dàrà ń bẹ lóòótọ́ ara yóò sì lè yí padà àmọ́ wọ́n owó aago rẹ̀ sẹ́yìn gbogbo ilé alhamdulillah oyera wa lo kágbà kádàrá gbọ́ bẹ́ẹ̀ fi ń ṣàlàyé yìí ó béèrè sípa gbọ́dọ̀ mọ̀ pé ìpele mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni kádàrá tá gbọ́ òun náà ni ìlànà tá gbọ́dọ̀ fi nígbàgbọ́ sí kádàrá ìpele mẹ́rẹ̀ẹ̀rin yìí sí rárá náà ni sí alkadar mẹ́rẹ̀ẹ̀rin tí mẹ́rẹ̀ẹ̀rin ò bá ti pé bí ìgbà táà tí ní ìgbàgbọ́ náà ni ǹjẹ́ kí lọ́rọ̀ àkọ́kọ́ àwọn afá máa ń pè àlàyé tá nǹkan wì wọ́n pè wọ́n ní ni pé àwọn ìpele tí kọ́dàrá tó gbà kọjá ṣáájú kó tó wá di tó wá di ohun tó lẹ̀ mọ́ gbogbo wa tó wá di tí ò lè wa lórí ọ̀nà mẹ́rin ni ìpele mẹ́rin ni stéèjì mẹ́rin ni ẹnì kọ̀ọ̀kan wa ó ní àyànmọ́ ẹnìkọ̀ọ̀kan wá òun ló ti gbà kọjá ẹjọ́ bá tí ronú pa séèjì mẹ́rẹ̀ẹ̀rin yìí kò ní sí táàmù wá rí mọ́ táwà jẹ́ tẹ́lẹ̀ mọ jẹ kò ní sí táàmù rí mọ́ tí ó mọ̀ wá dẹ́rù wá ìpele àkọ́kọ́ àkọ́kọ́ kí kádàrà wa tèmi tí mo sọ náà ilman muhita ó ní pé ìmọ̀ ọlọ́run ọba ó ti kọ́kọ́ gba wájú ń tà ń pè ní kọ́dàrá wa yìí ìmọ̀ ọlọ́run ọba ó ti kọ́kọ́ gba wájú ń tẹ́mi àti yín bá rò pé ń ṣẹlẹ̀ sí wa gbogbo tá a bá rí tó ṣẹlẹ̀ sí wa lẹ́nu àkọ́kọ́ mọ̀ pé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ọlọ́run ọba ti nímọ̀ pa rẹ̀ ṣáájú kí nǹkan náà tiẹ̀ tó ṣẹlẹ̀ ṣáájú kó tó wá ṣẹlẹ̀ tẹ́kàwọ́ tó mọ wá mọ́ a ní ìgbàgbọ́ tó yè kúrò lórí eré so gbogbo tó tí nǹkan bá fi ń ṣe wá a ti mọ̀ pé ah in ti ń ṣe mí yìí kò jádòjì kódà ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ọlọ́run ọba ti mọ̀ ṣáájú kéèmì àti tó dáyé mi kódà ṣáájú adam wasalam tó jẹ́ bàbá fún gbogbo wa kó tó dáyé lọ́lọ́run ọba ti mọ̀ pé ọmọ lágbájá táàtí ẹ̀ tẹ́ ádámọ̀ bàbá rẹ̀ tẹ́ jáde látara bàrá àdí rẹ̀ táàtí ìdá àmọ́ lọ́dún báyìí lákòókò báyìí ní aago báyìí ní wákàtí báyìí ní ìṣẹ́jú báyìí ẹ̀gbọ́ wákàtí báyìí mínítì báyìí sẹ́kọ́ndì báyìí nǹkan báyìí wà sí lágbájá wa ta'ala ìmọ̀ rẹ̀ ti gbáwájú lórí gbogbo ẹ̀ ẹ̀yin olùgbọ́ ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam ẹjọ́ ta bá ti wá mọ̀ pé ìmọ̀ ọlọ́wọ́ bá ti gbáwájú gbogbo ohun tí máa ń ṣẹlẹ̀ táwárò pé wá àbí nǹkan ìjọ àrí báyìí a mọ̀ pọ́lọ́wọ́ ọba ti mọ̀ pé bí ó ti rí nù hadi al-martabatul ula ìpele àkọ́kọ́ tí gbogbo kádàrà gbogbo wa gbà kọjá yìí ọlọ́run ti tó fẹ́ kó ṣẹlẹ̀ sí wa náà ìtọ́lọ̀ mọ̀ yìí tí ìmọ̀ ọlọ́run ọba ti gbáwájú yìí tí mọ́ ọlọ́run sì rọ kiri ká gbogbo ẹ̀ ọlọ́run ọba mọ́ ní jùmlẹ̀tẹ̀n wọ̀tọ̀síra ọlọ́run ọba mọ́ lákòótọ́ pé nǹkan bá yóò ṣẹlẹ̀ ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ bóò tí wá ni yóò sì ṣẹlẹ̀ ọlọ́run tó wà mọ̀ ìgbà míì mọ́ máa ń jẹ́ jùmlà ìyẹn kàn wọ́n pé á ah, nǹkan bá yóò wáyé bóò ló

sani afa anabuwa muhammad sallallahu alaihi wasallam sọ pé kataballahu maqadiral khalaiq kataballahu maqadiral khalaiq ani ọlọ́run ọba ti kọ kádàrá gbogbo tí ń jẹ́ ẹ̀dá èèyàn aljannu màláìkà omi atẹ́gùn afẹ́fẹ́ ilé táàmọ́kọ́ ìgbàtàmọ́kọ́ lálámọ̀ ìgbàtàmọ́kọ́ lóní búlọ́ọ̀kù ìgbàtàmọ́kọ́ ní gbogbo àtàmọ́kọ́ ọkọ̀ táàmọ́gùn bá ṣe ọkọ́ máa fi ẹsẹ̀ rìn bá ṣe ọkọ́ máa gun ẹṣin bá ṣe máa gun ràǹkómí bí ó ṣe máa di mọ́tò bí ó ṣe máa di bàálù tí ó máa fò lórí òfurufú bí ó ṣe máa di private jet bí ó ṣe máa di gbogbo tí ó padà tún máa di tó máa lẹ́bí adámọ̀gbọ̀n tí ẹ̀ tí ìrònú parẹ̀ lẹ́nìí ọlọ́run bá wa subhanahu wa ta'ala ọlọ́run láti wá ní kí wọ́n kọ gbogbo ẹlẹ́ ọ̀nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam anábì ní kó tó dá ilẹ̀ sánmà ilẹ̀ bá gbogbo wọn láyé ni o so síwájú kọ́lọ̀wọ̀n ọba tó dá kọ́lọ̀wọ̀n ọba tó dá ilẹ̀ 50,000 years táàṣẹ̀ṣẹ̀ dá sánmà lọ́lọ́wọ̀n ọba ti ní kan kọ gbogbo nǹkan kalẹ̀ 50,000 years táàṣẹ̀ṣẹ̀ tó dá sánmà ni o dá tán ọlọ́run ló tún wá mọ ọmọ ìyá mi kí ni wọ́n wà mọ́ sọ́ra rẹ̀ lórí ibú sí ẹ kí ni wọ́n wà sọ́ra rẹ̀ dìdàkúdà sí ìtọ́lọ́wọ́n bá ti kọ 50,000 years kẹ́ tó dá sánmà àtilẹ̀ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn kan tó wá dára àwọn bàbá wa lẹ́yìn lẹ́yìn lẹ́yìn kan tó wá mọ bí yànlá ya yànlá ya pẹ̀lípẹ̀ yànlá ya bàbá gbogbo wa kan tó wá mọ bí yà tó wá bí wa gẹ́gẹ́ kan tó wá mọ bí èmi àti ẹ nǹkan ni wọ́n ń ṣẹlẹ̀ ìwọ wá ń sọ rẹ̀ di dákúdà nǹkan ni wọ́n ń ṣẹlẹ̀ ìwọ wá ń kojú wọlé wọ́n ti kojú wọlé aláwo lọ́ kojú wọlé aláàfà àwọn yìí náà wá ń tọ́ wa ní àwọn ọmọ ọmọ pé wọ́n tán ọmọ kan fẹ́ fi ọ́ sí akẹ́kọ̀ọ́ fẹ́ fi ọ́ jẹun lásán ni ọlọ́run bá wa subhanahu wa ta'ala olóníkà nẹ́bí ọmọ bá wa sọ ilé yìí èyí olùgbọ́ wa ìgbàgbọ́ wa lórí kọ́dàr ògbòrò dé ní báyìí àmọ́ ọlọ́run ti mọ̀ ọ́ ṣáájú ìgbó mọ̀ ọ́ tẹnu tó wá ní kí kọ́lámù ọmọ kọ́lẹ̀ sínú Allahul mahfuz wọ́n ti wá kọ gbogbo tí ó ṣẹlẹ̀ tambulu èèrà èsìsì gbogbo tó ṣẹlẹ̀ sí kálukú wọn ọlọ́dí wá ní kí wọ́n kọ gbogbo ẹ̀ khamsina alfa sana qabla khalqi samawati wal ard ṣáájú kó tó ní pọ́lọ́ wọn bó dá sánmà àtilẹ̀ 50,000 years sígbà náà ọlọ́dí ní kí wọ́n máa kọ́ tákùn sọrí ìdáǹsí lọ́wọ́lọ́wọ́ báyìí tán bá ń sọ fún mi lánàá pé tí ìmọ̀ sọ rí ìmígun mọ́ ń parẹ̀ ìwọ tó ń gbọ́ mi yìí tán bá sọ wọn pé tó mọ̀ gbọ́ rí ìwọ́gun mọ́ ń parẹ̀ ẹ̀ àkókò wọn ni yóò dá sí èmi àwọn á lè prógrámù ẹ̀ kalẹ̀ pé àkókò báyìí lábẹ́ sọ àmọ́ bò ní gbólóhùn wo ni ó máa jáde 50,000 years kọ́bílẹ̀ ẹ̀yẹ́ kọlọ̀kọ̀lọ́ ìsẹ̀mà wà tó àrùn ṣáájú kọ́lọ̀ tó dá sọ́mọ̀ ṣáájú kọ́lọ̀ ọba tó dá ilẹ̀ kí lọ wọ́n dàmú ara rẹ̀ sí kí lọ ń kojúbọlé sí kí lọ ń kojúbọlé àfáà sí kí lọ ń kojúbọlé wòlíì sí kí lọ ń dàmú ara rẹ̀ sí olúwa ti sọ fún wa ké fún aláìmọ̀ ìgbà olúwa ní kó lẹ́yìn yóò sí ìbáná illa ma kataba Allahu lana olúwa ní ànábì sọ fún wọn pé lẹ́yìn yóò sí ìbáná nǹkan kan ò lè bá wa láìláì illa ma kataba Allahu lana àfi tó lùwà bá kọ fún wa. ariel martaba tó sáàníyà ìpele ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ṣe kọjá ọ̀rọ̀ tí kọ́kọ́ gbà ó tó kọ́kọ́ gbà kọjá ìdínú wọ́n sì wọn

la ilaha illallah ṣèitọ́nù ó padà kọ̀rọ̀ sí wa lẹ́nu látara tàbá ní ó forí balẹ̀ fún adámọ̀ yóò wá padà yóò lórí ibú yóò wá lọ́wọ́ mọ̀ sáwọn ọmọ ànájú mọ̀ sí àwọn ọmọ ànájú adámọ̀ lọ́nà á sì fún lágbára rẹ̀ á yọ̀ǹda rẹ̀ subhanallah ألف سنة قبل أن يخلق السماوات والأرض وقبل أن يخلق الله آدم قل واتو الداسم كنتو الدائلة ká tó dá fifty thousand years ká tó dá sánmà àtìlẹ̀ ọlọ́run bá ti parí gbogbo ẹ̀ kí ló ń dààmú ara rẹ̀ sí má kojú wọlé mọ́ sọ́rí títí ń dẹnu kádàrà rẹ̀ wọ̀nyẹn kò tún wá mọ bí ó wà wọn mọ̀ gbọ́ kọ́ ìdí ìrájú mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan tí ò mọ̀ sọ gbọ́ àtẹ́wọ́ mo bálà ìmọ̀gbọ́ kọ́ ọ̀ ní ti bá àtẹ́wọ́ bọ́ ti bá ńlá náà tó mọ̀gbà ọkọ̀ ẹ̀yìn wọ́n tó ń sọ̀rọ̀ gẹ́sọ mọ̀gbà ọkọ̀ ọkọ̀ wọ́n gan ni orí rẹ̀ tó bá mẹ́wọn àti wọ́n kórí rẹ̀ síbẹ̀ nye onye si àfẹ́wọ́ nìkan kan lọ bá ńlá ìkẹ́ṣe yìí nìkan orí rẹ̀ náà ọkàn bá ní ẹnu rẹ̀ ọkàn bá náà nínú ọmọbọ́lọ́wọ́ ti ṣètò rẹ̀ èyí ìmọ̀rítàbà ẹlẹ́ẹ̀kejì alìmọ̀rítàbà tó sáàlìsà kíkádà ọmọ ènìyàn tí ó gbà kọjá síwájú kó tó di pé wa wa kò sí tó lè dá dúró mọ́ bọ́lọ́wọ́ ọbọ ò bá wá fẹ́ in tí ọlọ́wọ́ ò fẹ́ yìí ẹnì kankan ò lè wá mú kó tún wá ṣẹlẹ̀ olúwa sọ fún wa náà al-Qur'an olúwa ní innama amruhu idha arada shay'an ṣe án bá láti gbèrò pé afẹ́kí nǹkankan sáàmà wáyé ayíyakú lẹ́nà hùkún ọlọ́ọ̀kan ni ó fayakún yóò sì mọ̀ jẹ́ ó parí ọlọ́run tó wá sọ fún ọ́nà al-Qur'an olúwa ni wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin olúwa ni wa ma tasha'un olúwa lẹ́yìn òní máa fẹ́ nǹkan kan nǹkan kan òní máa wù ike wá fẹ́ pé abẹ́tí nǹkan bá yóò ṣẹlẹ̀ ẹ̀yin jẹ́ fẹ́ ni olúwa ni wa ma tasha'un ẹ̀ ní máa fẹ́ illa an yasha Allahu rabbul bọ́lọ̀wọ̀n ọba ò bá ti fẹ́ kò síbẹ̀ bá ti fẹ́ jù bẹ́ẹ̀ lọ kò lè rí bẹ́ẹ̀ tí ń fẹ́ àfìgbà tó bá tó di pọ́lọ̀wọ̀n ọba náà bá tó fẹ́ ma sha Allahu kana wa ma bá fẹ́ mọ̀ ní exist in tí ò bá fẹ́ wàláhì kò lè exist lẹ́sẹ̀ ni pé àṣẹ wíkúwí ni kan wá wọn láwọn àjẹ́ kan àwọn ní wọ́n ń kọ̀ǹtú àwọn ìmáàmù هذا كلام باطل هذا كلام لا يصح ọ̀rọ̀ tí ò lálàáfíà ọ̀rọ̀ tí ò tiẹ̀ rí jíjòkó ni kọ́kọ́rọ́ ayé ìdarí ayé ìdarí sánmọ̀ ọwọ́ ọlọ́wọ́ ọba náà ló wà kò gbé lẹ́nìkan lọ́wọ́ wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin. hadhihi al-martabatu thalitha ìpele ẹlẹ́ẹ̀kẹta nù ìpele àkọ́kọ́ ọlọ́sìn kọ́kọ́ ní mọ̀ ń parí nígbà ọlọ́wọ́ àmọ́tán ó ma kọ gbogbo ẹ̀sìn Allahul mahfuz kọ́làm wọn kọ́ kọ́làm wọn kọ́ 50 sana ìgbà ìdí kọ́lá anábíwá Muhammad àdìsàbá Abdullahi bin Amr bin Afrika kalẹ̀ ẹ̀tẹ́ sí lẹ́nu ṣáì Muslim orí kàtàbọ̀ lọ́wọ́ maqadirul khalaiqi al-khalaiqi gbogbo tí ń jẹ́ ẹ̀dá ni ó ẹ̀dá mọ́niyàn ẹ̀dá ẹranko alìjẹ̀nú màláìkà ìràwọ̀ tambolo gbogbo tí ń jẹ́ ẹ̀dá Allah subhanahu wa ta'ala ó wá ní kí wọ́n kọ mọ̀kọ̀dìrì kádàrá gbogbo wọn qabla an yakhluqa as-samawati wal-ard ṣáájú kó tó dá sánmà àtìlẹ̀ bí khamsina alfa sana ní nǹkan bí fifty thousand years sígbà náà wa kana wa arshuhu ala al-ma' al-arash ọlọ́wọ́ bá ń jọ́nà sí ìbẹ̀ lórí omi ó yà rẹ kọ́lá mùkàmá kọ́ náà ní ti wá kọ gbogbo ẹ̀ ó kọ gbogbo ẹ̀ tẹ́lẹ̀tọ̀ ń dá wá kọ yìí bọ́lọ̀ ń bá tún wá fẹ́ ni yóò wá tún wá mọ̀ ṣẹlẹ̀ bọ́nà bá ti wá fẹ́ wípé mọ́ ẹ̀ṣẹ́lẹ̀ yóò wà mọ́ ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìgbà tó ṣe ilé fún wa ó wá kú ìpele ẹlẹ́ẹ̀kẹrin ìpele ẹlẹ́ẹ̀kẹrin wá ní pé al-khalqu wal-ijad ìtọ́nà tí mímọ̀ fa rẹ̀ rí nípele àkọ́kọ́ tọ́nà wá ní kí wọ́n kọ́lẹ̀ pé bá ti fẹ́ kó rí rí bọ́nà tí wá ẹnìkan kan ò lè stọ́pẹ̀ kò sí bàbá ti máa pète kí wọ́n máa pèrò kí wọ́n máa kólé olórí lórí nǹkan náà èyí tá àbá ti kọ mọ́ wà láì kò lè jẹ́ tiẹ̀ èyàn ni hadith ta kàlẹ́ ń jọ́sí hadith afáwà abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu wa hadith sahabat ajma'in alladhi akhrajahu al-imam at-tirmidhi ta nabuwa muhammad sallallahu alaihi wasallam ta abdullahi ibn abbas ya gulam inni u'allimuka kalimat ló fi wá bá dé pé tán bá kóra wọn jọ páwọn fẹ́ fi nǹkan kẹsí ọláǹfààní lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak ìtọ́lọ̀ bá mọ̀ sí kọ́ mọ̀ ní in tó kọ́ tó wá fẹ́ ipò fẹ́ tán tó wá fẹ́ kó wáyé

kákàndá ta ní kí wọ́n fi kọ́njọ́ náà a sì gbé kéde mi sókè tégégé ó yá sinmi tán kan ni ó yá kákàndá ìwọ náà mọ̀ gbẹ agbára ẹnì kò ká nǹkan kan mọ́ mọ́ mọ́ ilé alọ́nu mọ́ aláàfáà mọ́ aláwo mọ́ oníṣọ́ọ̀sì mọ́ kojúbọlé dára lé ọlọ́run ọba rẹ ọba aláàyè kó la yusibana illa ma kataba Allahu lana jẹ́ kán mọ̀ sí nǹkan kan ò lè bá ọ àfi bàbá kó síbẹ̀ sí lè pètè tèrè èyí bá ọ subhanallah ìṣẹ̀lẹ̀ kan bẹ tí ìmọ̀ rántí inú àwọn ìpèsè pèrò tí ma ń lọ lọ́dọ̀ àwọn àfáàbù ni la ilaha tako mọ́sà foríjì wọn lórí àlámọ̀rí àlámọ̀rí tí ma ń ba jẹ́ personal ni torí pé personal experience ni tí ń bẹ lọ́dọ̀ àwọn àfáà ma ń pè láwọn àfóhùn o aburú tí ń bẹ ní ọ̀dọ̀ wọn láyà gbáko níjọ náà ẹ̀ nígbà tá ń

táwọn àkókò tá à ń bẹ̀rẹ̀ ayé àwọn ss1 ss2 làkókò tá à ń wí abádé láti léèrè abálọ́dọ̀ àfáà rẹ̀ nínú àwọn àfáà àtàwọn ọmọbẹ ládùúgbò náà ẹ̀mí abádélé nígbà délé jẹ́mọ́ ẹ̀yìn olùgbọ́ ló bá di pé ebi a mọ́ ń lọ lójoojúmọ́ tó pé àṣé ká lọ gbọ́wọ́ súnfí ká ṣe wà síbà ló bá dọwọ́ ọ̀lẹ́ bá ń bọ̀ pé ayẹyẹ àsọ́dọ̀ àwọn ṣeun abáǹgbà tá yà bẹ́ẹ̀ tó bá bá wọn tá a jọ jẹ́ mòrídé tá a jọ jẹ́ ọmọ lọ́dọ̀ ṣeun rí ọlọmọṣà forí ọ̀ṣẹ̀ wa jù wá wọ́n bá bá adìẹ kan wájú wọn tí wọ́n ń tú ìyẹ́ lára adìẹ gbogbo tí ń bẹ lára rẹ̀ nínú wọ́n wá ń tú lára rẹ̀ ìmọ̀ ti dé ìwọ náà wọlé ọ̀tí ìwọ náà yàtí kọ́lẹ̀ bàbá bá ti gbé kíní kan jáde nínú aṣọ pupa wọ́n bá fi bí kò jọ bí ìgbálẹ̀ kò jọ bí abẹ́rẹ́ bá ti fi kánù láwọn ẹ̀rẹ́ síta wọ́n láwọn bá kan sí tó tó tó ẹnu rẹ̀ yìí ti dẹnu àṣẹ o àti sọ fáwọn tó ẹ gbọ́dọ̀ sípè fún yẹn sì gbọ́dọ̀ sípè fún ara yín tó rẹ́nu àṣẹ ni iṣẹ́ tá a fẹ́ lò fún lélẹ̀ ó yà wọ́n náà bọ́mọ̀ ìmọ̀ bá wọn wí nǹkan wí jàmá ìjọ kí náà ni náà yìí gbàgbé ẹ̀dẹ̀ ní àmọ́ ní sọ àmọ́ abẹ́rẹ́ ọba tẹ́ni ní bá ti ń bẹnu àdánwò yìí ọlọ́dà kò mọ́ sábà kàkó èyí tó wáyé pé kádàrọ ọlọ́run ọba ti kò lé lórí táwa jóni sábà bí gbújọ́ náà ọlọ́run dákùn ń bẹ ọmọ sábà wa lágbájá ẹ̀ ń bí kíbi tó ọba wà ẹ̀ bá ń já irun lára díẹ̀ yìí bẹ́ẹ̀ náà ní kára yóò mọ kọ́ tiẹ̀ o bẹ́ẹ̀ náà ní kára yóò sì mọ jẹ́ ọ sí òwò àfá bá ti ń túrùn yìí rè bá ti ń jàre bá ti ń jàre ẹ̀ kára yóò mọ kọ́ tiẹ̀ náà kára yóò mọ gbọ́ tiẹ̀ kí tiẹ̀ ó mọ bàjẹ́ ọ̀dẹ́ntá yóò mọ kórìíra mọ́ bá ti ń nà ọ́ lọ́tún bẹ́ẹ̀ nǹkan máa nà ọ́ lọ́sì àfá bá ti àfìgbà tá a já bí èyí sí òwò ọmọlúwàbí. bẹ́ẹ̀ làbá yìí wọ́n pariwo fún náà ń bí kí lílé yìí ó sì pé jíjí kí ní ọmọ alájí nìkan ní kí ní tọ́ bá wà káyà ìwọ̀n bàjẹ́ káyà ìmọ̀ kórìíra rẹ kọ́ dín nǹkan kórìíra afá bá ṣe gbogbo ẹ̀ tán ẹ̀ lọ́mọṣà àforíjì wa o ṣe nígbà parí iṣẹ́ yìí èmi àti kaná wá rán tó yá ẹwà lọ rí sọ kí ní inú ìsíkàrá rẹ̀ àbágbé ibi e. àti wọ́n lọmọdé wá ń bèèrè ọkùnrin pé ah iṣẹ́ ilé ìlágbára ah, ẹlẹ́kẹta táwọn òṣèré ah inú òṣèré bóò ní sẹ́yìn ti jẹ́ òní àà ah, níbi tẹ́nu ní bá wà báyìí àkọ́kọ́ ni kí wọ́n tẹ̀ ti kọ́kọ́ já sí òun náà ayé rẹ̀ ìgbẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ láti ẹ̀mí lọ ìwọ tó bá rí táwọn alùsùn náà ń gbógun tàwọn jálàbí ìta ti fojú rí lọ́dọ̀ wọn ni ìta ti fi ìta ti fi ti kọ́ lọ́dọ̀ wọn ni ìta ti láwọn ọbẹ̀ kọ wa tọ́lọ́wọ́n ọba padà kó wa yọ ní mọ́fà tí wọ́n bá ní tàà ń gbógun tí wọ́n tàà ń pariwo wọn tó fẹ́ dàbí pé ẹ̀yin ò lẹ́lòmí ìfẹ́ bàjẹ́ àmọ́ àfàwọn àfà yìí ni ẹ ti mọ̀ pé ìtàn bàjẹ́ jẹ̀mọ́ ó dún tó pọ̀lọpọ̀ babaláwo gan bàjẹ́ lọ láwọn tẹ́ ń pè láwọn jálàbí wọn. Ah, níbi tẹ́ni ẹ bá wà ní báyìí ìyá ó ti mọ jẹ́ agbákò ti mọ bá wọ́n ti mọ bá ti ẹ̀jẹ̀ ní tó bá wà ah ó ní ọ̀rọ̀ tí àwọn àbá sọ lẹ́ẹ̀kan pé kò gbọdọ̀ kú mọ́ lọ́wọ́ ni wọ́n ní àká ló bá kú mọ́ lọ́wọ́ ni ibi ó bá wà náà wọ́n nà fámẹ̀ ni olúwa ọ̀rọ̀ tí mo ń sọ lọ́wọ́ wallahi lẹ́rìí ilá ilá ilá ìyẹn parọ́ mọ́ ọ̀rọ̀ kódà tó láyé pọ̀rọ̀ táyà sọ tó bá dé ti bọ́ àfa náà yóò mọ̀ sọ́ọ̀tì lé pé ẹ ọmọ yìí tẹ̀rọ sọ kiri ìta torí pé nǹkan tí mo ń ba nínú jẹ́ ni ẹni tí yẹn fi mọ̀ ń tú àṣírí wọn làwọn jára bíi gbogbo ẹ̀yìn tẹ̀ mọ̀ ń lọ bẹ̀ kádàrá rẹ̀ ti gbẹ in tí ò bá bọ́ ló bọ́ mọ́ lọ́bẹ̀ mọ́ sọ́rí lílọ́ tó ń lọ́bẹ̀ gan bí wọ́n tún ṣe bá tiẹ̀ jẹ́ tí wọ́n mọ́ fi ń ṣe jẹun jẹun ọ̀nà tí wọ́n ọ̀nà tí wọ́n fi ń jẹun lọ́nà tí wọ́n wá jùlọ jẹmọ́ tí wọ́n sọ mọ́ ike wáwá nígbà fẹ́ lọ sọ kí ní inú ń sìn ni yóò wá ṣẹlẹ̀ ó ní ẹbẹ̀ ni ó níbi ta fẹ́ lọ rẹ̀ sọ́nù sí gbogbo ẹ tó bá rí ọmọ kórìíra ẹ̀ so gbogbo ọjọ́ tó bá ti ń rí ẹni ta sí kí ní ìfún ọmọbìnrin báyìí ó ti mọ kórìíra rẹ̀ ó ní àmọ́jọ́ tí yóò tó bọ́ ń bẹ́ẹ̀ oníjọ́ tí irun bá tó pé sí adìẹ yìí lára tí dédé iye irun tá a bá ń bẹ̀ lè ní tá a fi ń jà yìí ìjọ tí irú bẹ́ẹ̀ bá pé sí lára ìjẹ́ náà láyé rí ó tó tò padà tó bá pé tó ti ń lọ yìí fọ́nrán irun ni ó wá pé sí lára mọ́ tó fi jáde láyé obìnrin kò ní padà kú mọ́ tó nígbà tí ò ti kú mọ́ alọ́wọ́ mi tá a ti ń ṣe é àmọ́ tóun ló fi jáde láyé kò ní jẹ́rò ayé kò sì ní jẹ́rò ọ̀run kò ní gbádùn ayé rẹ̀ kò ní ní àlàáfíà ẹ̀jẹ̀ máa bá sọ́síkà láàrin wọn níbi àwa lọ rẹ̀ sọ tí ń bi tó yẹ pé gbogbo ẹni tó bá rí náà ti mọ̀ pé adìẹ tán ti fi ṣe nǹkan ni ẹni tí ó sọ lóko sọ lóko tábà ìwà lè sọ lóko pàtọ́gbà ilé kú bẹ́ẹ̀ báyìí ẹni ni ó ti bàjẹ́ nù according to them ẹ olúwa o dákun mọ́ṣà àforíjì wa o ìní náà wà ní wọ́n jọ náà ọlọ́run dákun mọ́ṣà àforíjì wa èyí àwọn jálà bí iṣẹ́ ẹbú ti ń bẹ lọ́wọ́ wọn rè gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń gbọ́rọ̀ yín lọ́dọ̀ wọn tọ́lọ́wọ́ kádàrà kankan mọ́ tọ́wọ́ àmọ́ ẹ̀dààmú tọ́ ẹ̀tọ́rí pé yamhullahu ma yasha'u wa yuthbitu wa indahu ummul kitab sọ́rí kára àtọ́lọ́wọ́ ọba ní káwọn màláìkò ọmọ ọkọ̀ tí ń bẹ́nu ìyá wa nì ọlọ́wọ́ ọba tó máa parí ńgbà ní ọlọ́wọ́ ọba máa fi dáadáa sí ló fi já sí òru layalil qadr àwọn laylatul qadr táwọn wáyé láwọn layalil ashr táwọn wá láàrin mẹ́wàá gbẹ̀yìn ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam ẹ dákun ẹja múra sí máa wá bẹ́ẹ̀ lọ́n kullan yusibana illa ma kataba Allahu lana nǹkan kò lè bá wa àfi tó lùwà bá kọ mọ́ wa tó bá rí pé nǹkan kọ́ tọ́kàn yóò kọ̀ tọ́kàn rẹ̀ tọ́kàn rẹ̀ kọ̀ ó ní wá ń ṣẹlẹ̀ sí ọ ìtàkọmọ náà nù ní tó kù tọ́ wá sí ni ọlọ́run náà lọ́wọ́ wà bẹ́ẹ̀ wọ́n lọ́dún jálà